wọ́n mọ ojoojúmọ́ ni wọ́n mọ sọ̀sọ̀kúsọ tí ma tí ma tí wọ́n mọ ba tiẹ̀ jẹ́ nílẹ̀ yìí. yọ mọ̀ mí mo ti sọ fún yín pé tèmi ní e, ẹ yọ dà mọ́ mo ti sọ fún yín pé tèmi ní èsì e àṣemọ́ èmi lọ fẹ́ kọjú sí ọ ó rò pé bóyá orí àwọn tí a ti ṣe orí àpèrè ìlọtẹ́lẹ̀ ni a fẹ́ bí léèrè nísìnyí. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀mí wọn ní ń bẹ lára mi tí wọ́n sì ṣetán àti jà àti rán wọn jáde ni nígbà tí n bá rán wọn jáde ah, yọ bàjẹ́ fún jù bẹ́ẹ̀ lọ. ẹ rìkọ́ọ̀dù ẹ̀kẹ́ tó lọ gbé fún dáadáa kẹ́ ẹ tó sẹ́ǹdì ẹ̀ sí i ní tẹ́ǹsì ọ̀dà ẹsẹ̀ ń di ẹ̀sìn kó lè bá àgbọn tí mò ń sọ ní pé olórí burúkú wèrè rẹ̀ arò arò ní wọ́n jù sí láàsì lábẹ́òkúta. ọkàn òórùn gbogbo ibi tí n bá ti dé ni wọ́n mọ̀ bá tiẹ̀ jẹ́ ń bẹ̀ yọ ọmọ ẹ mo fẹ́ jẹ́ kó lọ máa sanwó máa lọ tún sanwó wèrè rẹ olórí burúkú rẹ tó lọ máa sanwó kó lọ sanwó báwọn oníwèé ìròyìn kí a tó lọ bolúwo jẹ́ o kó o tó lọ sanwó mi sí kó wọ ọkọ wọnú pépà wọnú kínní èmi ilẹ̀ ilẹ̀ mi ó ti máa sọ fáwọn ọmọ mi pé olórí burúkú rẹ ẹ̀wọ̀n tí máa ń ran yín kò ní ran yín mọ́. kábíyèsí o owó ti tán lọ́wọ́ aráàbí agídí nìkan ló kù. agídí rẹ̀ gan ò ní tó bẹ́ẹ̀ nítorí ọmọ ẹ̀pẹ́ mi gan ní agídí so òun òun wèrè rẹ̀ ẹnu rẹ̀ torí jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ òun dùndùn lójú o ní modern school ní àfọlábọ́lẹ́nu òun ẹni ètè rẹ̀ rí jẹ̀bẹ̀ òun dùndùn lójú o. ẹnu ẹ̀ wá jẹ́ ẹ lẹ́ẹ̀ ó lọ sí ẹ ẹ lè mọ ó ti ń jalè tipẹ́ bó ṣe júdù dúbà lẹ́nu yẹn fọ̀ lábọ́ lẹ́nu pa ẹnu rẹ̀ ọba ó ṣe yẹ.